Olúwa mi mo ń jáde lọ láti ṣe iṣẹ́ òjò mi ìwọ nìkan lèmi ò mọ̀ lọ́rọ̀ lérò àti níṣẹ́. ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi yóò dáa fún yín o orí yín ò ní gbàbọ̀dé lónìí aláìbí ìran ibi kò ní ṣẹ́ mọ́ yín lára o ìmọ̀ ọ̀tá ò ní jọ lé yín lórí o àbá àwọn èèyàn búburú ọlọ́run ó yí dànù ẹ sì ráàánú gbà lónìí lórúkọ jésù olúwa wa. ìwé galatia orí three ẹsẹ̀ thirteen ó ní mo fẹ́ kà fún wa láàárọ̀ kó tó di pé màá súre fún wa. galatia orí three ẹsẹ̀ thirteen bíbélì wípé kristi ti rà wá padà kúrò lábẹ́ ègún òfin ó ti di ẹni ègún nítorí tiwa nítorí ó wà nínú àkọsílẹ̀ pé gún ni fún gbogbo ẹni tí wọ́n bá gbé kọ́ sórí igi hallelujah nígbà tí jésù lọ sórí igi àgbélébù ọ̀kan lára ń tó ṣe fún wa ni wípé ó gbé ègún òfin kó lórí wa kí là ń pè légún òfin òun ni àwọn èèwọ̀ tí kò ṣe ayé wa láǹfààní níbi tí wọ́n ti bí wa àbínú ayé àwọn igun pé nílé wọn wọ́n ṣe báyìí wọ́n yìí dábàá wọ́n yìí gòkè wọ́n yìí lọ wá wọ́n yìí ṣe rere ẹ tó bá dáa fún wọn láàárọ̀ ẹ lọ́dọ̀sán àtàlẹ́ báyìí báyìí báyìí ni. tí èèyàn náà sì mọ̀ pé lóòótọ́ ni téèyàn wáyé bàbá ẹ̀ tó wáyé ìyá ẹ̀ torí pé nǹkan ọ̀rọ̀ gbọ́ fún wọn nínú ayé àwọn yẹn ni ègún òfin òfin lé wọn ni òfin má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí nígbà Jésù gorí igi àgbélébùú lọ oru ègún yẹn kí gbogbo ẹni tó bá gbàgbọ́ kán lè bá di òmìnira so o fẹ́ bọ́ lọ́wọ́ ègún dandan ni pé kó gba Kristi gbọ́ tó bá ti gba Kristi gbọ́ dandan ni pé kí òye ní tí mò ń sọ yìí kó yé ọ kó o máa jẹ́ kí tí o bá ti rí ìfarahàn àwọn ègún kan nínú ayé rẹ tàbí nínú ayé ọmọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ará síwájú rẹ kó o máa jẹ́ kó yé pé kìí ṣe tiẹ̀ o torí pé Kristi ti rà ọ padà kúrò nírú nǹkan bẹ́ẹ̀ tó bá ti ń sọ fúnrú àwọn ègún bẹ́ẹ̀ fúnra wọn ni wọ́n kó ráńgá wọn tí wọ́n kó nínú ayé rẹ̀ àdúrà mi fún ọ ni pé òye ẹni tó jẹ́ nínú Kristi Ọlọ́run á túbọ̀ fi yé yín wàá dẹ̀ máa gbégbé ayé òmìnira yóò sì dáa fún ọ tẹ́wọ́ kí n súre fún ọ lónìí ní orúkọ Jésù agbára ègún bàjẹ́ lórí ayé ẹ gbogbo ogun tí ò jẹ́ káwọn ará síwájú kí wọ́n gòkè lórúkọ Jésù ogun yẹn ṣẹ́ lórí tiẹ̀ ègún mọ́tayọ ó parẹ́ ègún mọ́tẹ̀gbẹ́ ó bàjẹ́ ìgún mọ́ ṣe rere lórúkọ jésù kristi gbogbo agbára ìgún kó bàjẹ́ láyé rẹ gbogbo agbára ìgún kó di asán lórí rẹ gbogbo ìgún mọ́ tayọ kó bàjẹ́ ìgún mọ́ tẹ̀gbẹ́ kó bàjẹ́ ìgún mọ́ tọ́jọ́ kó bàjẹ́ ìgún mọ́ ṣe rere kó bàjẹ́ láyé rẹ kó gbébi ayé òmìnira bó ṣe ń lọ kọ́lọ́ máa bá ọ lọ ìṣẹ́gun ni tiẹ̀ kó rí ayọ̀ kó rí bùkún gbogbo àwọn ilẹ̀kùn rere tó ti tì mọ́ ọ tẹ́lẹ̀ látòní lọ kí gbogbo wọn máa ṣí níwájú rẹ kórìí rẹ sọ̀rẹ̀ lópin ọjọ́ òní kórin ọpẹ́ kó gba ẹnu rẹ kan bẹ́ẹ̀ ni ó rí àlàáfíà ọlọ́run kó máa bá ọ gbé àlàáfíà nínú ilé rẹ o àlàáfíà lórí gbogbo àwọn ọmọ rẹ kí àlàáfíà ọlọ́run kó wà ní ìgboro wa ní orúkọ jésù kristi olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground tó wà ní sam ewang estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ni fún yín.